وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقول الله أفضل الكافر الذي يقول أنه محمد صلى الله عليه وآله وسلم ثم أرى النبي أرى الصحابة النبي ìwé tí wọ́n ń sọ ẹ̀rọ náà ti ní kí ó di ọjọ́ ìjà òde náà. Àtọ́kọ́ tó fi ìfẹ́ tí a sọ ní ìfọ́lọ́ pẹ̀lú islam títí islam السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ tó ṣe wà nínú ìdíjú àwọn àbá àwọn tó ń nà òun náà ni pé wọ́n máa ń ní ìgbélé kan láti máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀gbọ́n. ونبين به من يشتري النبي صلى الله عليه وسلم في تكلمين وجاء إليه الذي ورد العلماء ورثة الأنبياء Tukí àwọn tí wọ́n bá jẹ́ àpá àwọn ni wọ́n ti gbogbo àwọn mẹ́rin ọ̀rọ̀ ọ̀gá. Níbi iṣẹ́ wọn tó ń ṣe àwọn ni wọ́n ti wú wọn ṣe bí àwọn afá yìí náà ni àwọn náà wáyé gbẹ́sẹ̀ rí ṣé ká lọ bẹ̀rẹ̀ ní káwọn ṣàlàyé alámọ̀lẹ́ ẹ̀sìn wọn fún wa abẹ́lé wa èyí tí a ti mọ̀ ní lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa kọ́lọ́ fún ọdún kó dàbí wọn lọ́wọ́ èyí tí a ti mọ̀ kọ́lọ́ fún ọdún kó yé wa kó yẹ kó rọrùn fún wa láti fi máa lò ó. اللهم آمين فهي قراءة أدب حلقة من مشرق أم فيصل من أبناء مؤسسة أهل السنة والجماعة قراءة الأصول الثلاثة وأدلتها من أفضل wàbẹ̀ náà ẹni tí ó ṣe agbátẹrù gbogbo ẹni tíra yìí ẹni tó tó tíra yìí ní ọ̀fẹ́ ọlọ́pàá ṣàwọn lẹ́sùn ọ̀rọ̀ rẹ̀ náà tíra ìṣòro pẹ̀lẹ́ta ẹni tí ó ń kọ tíra náà àwọn náà ní ẹ̀ṣọ́ mọ̀ṣánmẹ́rin ló ń kẹ́kọ̀ọ́ wọn. الشيخ محمد بن عبد الله afáyé gbajúmọ̀ púpọ̀ tí a máa ń ka àwọn afá òṣèlú náà ní àgbáyé irú àwọn afá àwọn yìí àwọn ilé tí èèyàn máa gbọ́ ìka wọn tí wọ́n máa gbọ́ bí wọ́n ṣe lè tẹ̀lé ayé wọn torí ẹ̀kọ́ ńláńlá náà ní yóò jẹ́ tó a kan síra ìkúlù kàlàfà bákan náà a ti ṣàlàyé ní ṣókí nípa ìtẹ̀lé ayé ṣókò ahmed wọ́n ti àìsàn ìwà làwọn ọkọ̀ síra náà náà. بسم الله كل شيء أن يكون مهمة العلماء الاسم الله تعالى الوصول يجمع عنا فعلم وعقائد الدائم الأولى العلم وهو معرفة الله ومعرفة دينه ومعرفة ومعرفة دين الإسلام الأدلة الثانية العمل به الثانية الدعوة منه الواقعة الحكم على الأمر منه والدليل تعالى بسم الله الرحمن الرحيم والعبد إن الإنسان لفي إلا الذين آمنوا وعملوا الصالحات وتعاطوا الحق وتعاطوا البر نعم ترى على رسول الثلاثة قال شيخ الإسلام محمد بن عبد الوهاب اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه ومع الدين الإسلام بالأدلة الثانية العمل به الثالثة الدعوة إليه الرابعة الصبر على الأنابيب والدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان في خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر شيخ توفى تلاقي متقارب مولانا الشيخ محمد بن عبد الوهاب طبعا طبعا ان شاء الله التي وقت تلاقي عليها في الوقت wọ́n tún mọ̀ tẹ̀síwájú lórí orúkọ rẹ̀ ọjà ẹ̀yọ̀ kan. wọ́n dákọ̀ pé àwọn ni Muhammad bin Abdullah bin Suleiman bin Ali bin Muhammad bin Ahmed bin Rashid at-Tamimi. شيخ وجهني لين كان النبي صلى الله عليه وسلم الشهيد رحمه kọ́dà ẹni nínú ọ̀rọ̀ tó bóyá ṣé kò tó máa ìtẹ̀lé ayé àwọn sàhábà yìí kọ́dà àwọn jìnnà gan sí ìgbà táwọn sàhábà ṣẹ̀ wọ́n kú ní àbí wọ́n bí wọn ní one thousand one hundred and fifteen lẹ́yìn ìjọ one thousand one hundred and fifteen ẹgbẹ̀rún ọdún kan àtọgọ́rùn-ún àti mọ́júlọ́ lẹ́ẹ̀dógún náà ní ṣé kọ́ ọdún yẹn ni wọ́n bí wọn. nínú mẹ̀láàbí yẹn pé kàlẹ́ndà ti àwọn tọ́wọ́ ṣàǹtíyà wọ́n bí ní seventeen tó fi dédé seventeen o oh three seventeen o oh three sínú ẹ̀yẹ wọ́n ti ṣe ọmọdé ní àbúrò ha. ṣé wọ́n dàgbà sí ìjìnlẹ̀ àbí ọ̀dọ̀ bàbá wọn náà ni wọ́n gbé wọ́n jẹ́ àṣẹ àpòlùwàlà ní ìlú àdàrẹ̀yẹ́yìnà náà ló kọ́ ni wọ́n jẹ́. شيخ بكبر سمايوا حفظ القرآن قبل سن بلوغه العشر وجود مدلوع وبحق القرآن شيخ àwọn ìṣẹ̀lẹ̀ ayé yìí tí ẹ bá ń gbọ́ ẹ̀kọ́ táwọn ọmọ rẹ kọ́ ń bẹ̀ ni pé àwọn dáadáa tó wà nínú ìṣẹ̀lẹ̀ ayé ẹni yìí kúrò láwọn náà ṣe àbá ẹ̀rọ sínú ìgbésí ayé wa àti inú mọ̀lẹ́bí wa ọmọdún mẹ́wàá tí wọ́n ti hapọ̀ hàn ìyẹn lè máa wọ́n kókó rọrùn nísìn ó rọrùn ó rọrùn torí mi gẹ́rọ yá àwọn ọmọ kéèké ní ìfún ọjọ́ ọmọdún mẹ́sàn-án lọ ti hapọ̀ hàn ó ti nílùú kọ̀wé jìtẹ̀ ọha kura kò ṣe pé ó ti wà kọ́wé tí ikú rẹ̀ wà yàrá mú bọ́dì jìtẹ̀ ṣé kò síbi tẹ́ bá bí báyìí yóò mọ̀ bá lọ́bẹ̀ gbé ìṣeré ni bẹ̀rẹ̀ yẹn ti mọ̀ pé táwọn afọ àbá wọn sọ pé ẹnìkan ti ha kura àwọn ọmọdé mẹ́wàá aláì ìṣòro ìṣòro àná pé àwọn ọmọdé mẹ́wàá wò pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn bó ti há kùránù tán bàbá wọn jẹ́ àfa kọ́dà bàbá wọn kọ́ọ́dé ni wọ́n adájọ́ náà ni wọ́n nílò ẹ̀yẹ́ náà sẹ́kọ̀ọ́ tí ó bá jẹ́ adájọ́ ẹ̀sìn ó ló fi àfa náà gbà ní. àwọn náà ni wọ́n hàfàbọ̀ wọn ní kùránù wọn náà kọ́ ní kùránù. bàbá yẹn ti máa ń sọ pé kọ́mọ yẹn máa tí wọ́n ti pa ìmọ̀lẹ́sì fún ọmọ wọn láti gbà wọ́n ti di ọmọ ilé wa wọn imam sọ́mọ kọ̀ọ̀hánù ká tó sì mọ ẹ̀mí kí. pàtàkì yìí ló ń pàṣẹ ọ̀dọ́ rẹ̀ wá sí láhàbọ̀ kọ́ mọ̀ ikú ìgbàlágà tó wọ́n ti apámẹ́lẹ́ntì ẹ̀ fún ìmáàmà. tòbá tí àwọn ọmọ lọ́lẹ́ kéwú kọlọ̀ lè ké kọ̀rọ̀ àkọlọ̀ ha kọ̀rọ̀ àná ó ti ha à ntí wọ́n fi dùn tí wọ́n fi rí kí òun náà ní kọ́ rí nǹkan yẹn lò àbàlẹ́ ìtù pàmọ́sálásí ti fò bákan náà wàzàwájà ó sọ̀rọ̀ bàbá rẹ̀ sì ó fẹ́ àwọn òkú bí ṣe bàbá rẹ̀ ṣe fi ń bàlágà báyìí ibi ọmọ ọdún méjìlá ló ti bàlágà ṣẹ̀fọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n yàtọ̀ sí wa ìdàgbàsókè wọn ti wa ó yàtọ̀ sí wa ọmọ ọdún méjìlá ló ti bàlágà bàbá rẹ̀ sì lọ fẹ́ àwọn òkú irú eléyìí náà kò máa ń jẹ́ ìwòye fún àwa náà tó ta ti rí ọmọ wa sàrán ilé àpẹẹrẹ pítọ́ ó fẹ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ rẹ̀ tí ọ̀fẹ́ máa bá àwọn òun nínú rẹ̀ sí kọ́ lẹ́lẹ̀ wa ta ló ń pè kọ̀díjà ta ló ń pè ẹ̀ẹ́n à tòbí a kojú wáyà yẹn tó lè mú ẹni tó máa ń bá sọ̀rọ̀ tó lè mú wa pàtàkì jùlọ ẹ kẹ́kọ̀ọ́ tẹ̀ kọ́kọ́ wà wájú ọmọ tó bá lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò tẹ̀ ní dẹ́rù nǹkan tẹ̀ ń sọ yìí wò àbẹ̀ntí o tẹ́kọ̀ọ́ ìsìn lára rẹ̀ tó fi di pé ti ń dánwò nù ọ̀lù gbogbo gbà kọ́ọ̀lù gbogbo gbà yóò jáde lọ́lẹ̀ kọ́ọ̀lù nù à ìgbéyà kíyèsí o bàbá sẹ́kù mọ́mọ́dà bọ̀ ha wọ́n ti gbé yàwó fún un ẹni pé bó ajẹ́ pọ́ dọ́ náà ni tí wọ́n bá ti rí pé ó fẹ́ máa rìn wéré wéré káàkiri àbí yẹn fẹ́ sọ ọmọ yẹn ìrọ̀ fẹ́ kó ti dùn náà bàbá lè fẹ́ yàwó fọ́ ma tí bàbá yẹn kọ́ wa máa tọ́jú ọmọ ẹlòmílẹ̀ wọn fẹ́ torí kíni àwọn èèyàn ń ṣe o tọ́mọ rẹ báwọn lè fọ́ wọn lọ́mọ lórí kan lẹ́sẹ̀ wọ́n sì kí wá bá ń lé lódìdí yóò ti máa tọ́jú ọmọ yóò ti máa tọ́jú ìyàwó wọn lẹ́nu nípa kò kí ló dé tí ìròyìn bẹ̀rẹ̀ ní ọ̀nà àlẹ́ àyè àbí kò tí ń tí ń sọ yìí ọ̀la ọkọ̀ wọ́n wà ní àbúlé tí wọ́n ní àwọn ah, tí wọ́n ti wá lórí ah, olú àlọ́ náà wọ́n mú wá ọ̀yá mọ̀ sára lé kàkiri ìyàwó bàtàrí mú so kí ló sì gbìnàrú nǹkan báyìí fún ọmọ ẹ̀ fún ẹ̀dá dé náà ṣe lẹ́yìn ìgbà tí ọwọ́ fẹ́ ìyàwó tán ọwọ́ tó ń pé àwọn níbi káwọn tó ń kẹ́kọ̀ọ́ sí tó kọ́ wá jáde lọ ibi tó ti ráǹfà ní ẹ̀kọ́ ni pé wọ́n lọ sí ọmọ wọ́n ti lọ lè ṣe hajj gbogbo àti wọ́n lọ lè ṣe hajj yìí wọ́n wá tòkó lẹ́yìn hajj ti àwọn àfáà ní Madina wọ́n kéwú wọ́n àwọn àfáà tó pọ̀ gan-an lẹ́yìn ìgbà tí wọ́n kó ní Madina tàwájà ilẹ̀ náà wọ́n tó lọ sí náà wọ́n tó lọ sí Basra wọ́n tó lọ sí Sham tó nítorí àlékún ìmà lẹ́yìn ìgbà tí wọ́n ti yẹn tán tí wọ́n tó láwọn ìlú yìí wọ́n rí àwọn ọ̀làjú ìmọ̀ tí ẹgbẹ́ tó bá jáde lọ́ta yàtọ̀ sọ́kọ̀ ìfàkọ́fẹ̀tẹ̀lẹ̀ àti ìníyà ìlú ní àwọn ọ̀làjú ẹ̀sìn ọ̀làjú ẹ̀sìn tó wọ́n rí àwọn ọ̀làjú ẹ̀sìn níbi tí wọ́n ti lọ lè kéwú tó náà ní kí ọmọ ní ẹgbẹ́ kéwú tó fún ọmọdé ó lójú ẹni tí ó mọ kéwú tí ò ní ewu fún bọ́ lọ kéwú rẹ̀ ẹni tó bá mọ kéwú tòkúnbọ̀ gbọ́dọ̀ wà lọ kéwú rẹ̀ ó lè wájẹ tòkúnbọ̀ lú wọn ó lè jẹ́ jẹ́sí international ó lè jẹ́ sí tòkúnbọ̀ àárín ìlú ìlú wa kankan àmọ́kọ̀ọ̀kan nínú òru rẹ̀ lọ jòkó sí tòkó sì di gbogbo ọmọ tí mo yẹn ń ti lọ́la pàtẹ́mọ̀ wọn náà ní kí ha wọ́n lọ́dọ̀ àwọn afá oríṣiríṣi àwọn ará nẹ́ẹ̀sì àtàwọn ọ̀dọ́ tó ṣe pé wọ́n ń lọ káàkiri bá kọ́lá tí mo dákọ́ lẹ́ẹ̀kan yẹn wọ́n lọ lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn. tó lẹ́yìn ìgbà yẹn ṣe kò wá rí i pé á ah, nígbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ yìí làwọn nǹkan kan wá ń yé wọn àwọn nǹkan tó wà ní ìlú wọn ní ọ̀yẹ́ ìnà yẹn àtàwọn ìlú mi tí wọ́n ń kiri káàkiri wọ́n ti wá rí i pé á ah, àwọn màjú táwọn ń wòye wọ́n rí pé nẹ́ẹ̀jì lápòjú rẹ̀ wọ́n ní mọ̀ọ́ká àárín lè kóra bá wọ́n lè àkọ́ èdè fàṣídà wọ́n rí pé á ah, káì àwọn kóra bá àwọn àdá pàìrọ́ tó ti lọ mẹ́sìn ọ̀pọ̀ àwọn àdìsọ́kàn burúkú tí ò dáa wọ́n rí pọ̀ láyé á ah, ilé ìṣèpọ̀ yìí ṣẹ̀kọ́ ti jáde káàkiri ara rẹ̀ ń tẹ́wọ́n ní pé wọ́n rí pé nílùú Islam tẹ́ gbogbo orúta kàyéèsí bá fọ́ra ṣáàmù lẹ́jì gbogbo ẹ̀ pátápátá ìlú ìlú àwọn mùsùlùmí ni ìlú àwọn lágbáwá ni wọ́n rí pé á ah, àwọn aburú tó ní agbára ń bẹ nínú ìlú ara tó wọ́n tó lágbára jù bẹ́ẹ̀ ni pé فيها قبور تنتسب إلى بعض أصحاب الرسول صلى الله عليه وسلم يحج الناس إليها يسألونه حاجاتهم أو ó ní sọ́ábà kan lọ́wọ́ ń bẹ̀ òun ló kú síbẹ̀ náà tún síbẹ̀ àwọn èèyàn wọn mọ̀ á lọ bẹ̀ wọ́n mọ̀ lọ lè tọrọ nǹkan tí wọ́n bá fẹ́ níbi àwọn èèyàn ṣé kìlì pé á ah, kìlì yìí ọ̀pọ̀ nínú ìlú yìí ní Hijaz yẹn ni pé Hijaz bá ní Hijaz yẹn ni pé Mẹ́kà àti Madina nìyẹn wọn ó ní á ah, níbẹ̀ yẹn òun náà ka takadí kubur sahaba àwọn yẹn tó mọ̀ lọ lè ń ṣe bẹ́ẹ̀ ní sàárẹ̀ àwọn sahaba náà. wúrí bẹ́ẹ̀ ní báṣúrá náà ó tó gbọ́ àwọn ará iraki náà ṣẹ̀mí kò sí iraq àmọ́ wọ́n sọ pé irú tó orí àyè ní iraki náà ah, á wà ó kúrò wàhálà wọ̀ lẹ́yìn gọ́dà ó wà ní kọ́hẹ́rà ó wà ní yamani nínú wọ́sẹ̀ ní ìyàtọ̀ jahiliya àwọn òṣìṣẹ́ àti ẹ̀ ń ń láwọn lẹ́yìn ìgbà tí islam ti dé bẹ́ẹ̀ islam ti wá fẹ́ kú ti níbẹ̀ tí kò wá wò pé á ah, irú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ńláńlá ni torí pé wọ́n ti pa ìsìláàmù yìí padà wọ́n ti yí gbogbo ìpínlẹ̀ ẹ̀sìn yìí ni wọ́n ti yí padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó tún kíyèsí ìlú lárúbáwá wípé òṣèlú wọn tí wọ́n ń ṣe kò sí ọ̀rọ̀ ẹ̀sìn bẹ̀ mọ́ rárá yẹn ni pé wọn ò lo ṣẹ̀rí àwọn ọlọ́wọ́ ọba náà rárá kí ni yẹn ń ká ṣé kò ń lọ́pọ̀ ọ̀háàbù lára pébò ló ti fẹ́ ṣe àtúnṣe àwọn nǹkan yìí ẹ̀rí jẹ́ tó bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn pé kó sì fẹ́ lo ẹ̀sìn tí ń kọ́ kó fẹ́ lo ẹ̀kọ́ yẹn bínú rẹ ti gbọ́dọ̀ mọ bàjẹ́ nù àtúntí ọba mẹ́rin kò dáa tí wọn bá ti mọ̀ nínú ẹ̀lẹ́nu pé nǹkan tó bá nìkan ṣe tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nínú ìròyìn mọ̀ bàjẹ́ ti bá ń rí pé ah ilé ìwòran dánwò yìí léyìn ògbóràn ọlọ́wọ́ bá wọn kò bófin ọlọ́wọ́ wọn títí ẹ̀ tí mo rí bínú ọlọ́run lélẹ́yìí ṣéèkì kìíní ẹ̀ wá máa ń ba ṣéèkì ọlọ́run abdulhab máa ń ba àwọn ọmọ bó ti di pa àwọn náà tán بعد رجوعه من رحلته العلمية ابتدى دعوته قبل دعوته وطوى قبل تواجه كنا قبل تواجه العلم إما قبل دعوة àwọn kọ́ bẹ̀rẹ̀ ìmọ̀ àwọn kọ́ lọ́ọ́ kẹ́kọ̀ọ́ náà kótó ti kọ́ bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ wàlá ẹ̀kọ́ lálá ilé yìí náà fọ wa àtà jẹ́ ọ̀dọ́ ìdákọ̀ yìí ká kọjú mọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ hadith ọ̀rọ̀ fiqh ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kódà àwọn aláàt àwọn tí wọ́n tún mọ́ fi ń nǹkan yé náà sọ́rfù bàlágọ̀ gbogbo ẹnikẹ́ni ó gbìyànjú láti lọ́ọ́ àmọ́ wà ní awal ibtidai awal ibtidai o tí ma ti ń jẹ́ usulu aqida ní sunna wal jamaa manhaj lágbájá ọ̀dà lọ́nbá káàkiri nǹkan o ma ti ń jẹ́ manhaj gan ó kò kẹ́kọ̀ọ́ náà tó bá kẹ́kọ̀ọ́ tó ẹgbẹ́ ni ó bá kẹ́kọ̀ọ́ yá wa máa lẹ́nu manhaj mọ́ni àjìnà àwọn ẹ̀yìn tó ma ti yàn kíbèrè kíbèrè báyìí ó kọ́kọ́ kẹ́kọ̀ọ́ wàláyé àbẹ̀ni bí ọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ pé pé ó lé tó báyọ̀ lẹ́jẹ̀ ní ọ̀rọ̀ yìí èèyàn máa ń fojú kẹ́kọ̀ọ́ náà akọ̀rọ̀ áàlì ẹ nígbà kan tí òwúrò àìsàn wà ní akéré ní èèyàn kéré ní ìsinmi náà o àwọn gbàtà tó kéré jù báyìí lọ bí agbàtà fi ń wà ní ìjà títà ní kéfà náà yìí níta àwọn bí ń ta kọ nígbà wọn lọ́gbà ni àti orin kíkọ orin lárúbáwá ni o orin lárúbáwá tó máa ń ṣe ìyàwó ọkùnrin gbọ́nkúmọ́ ọkùnrin gbọ́nkúyé gbọ́nsòkú ọkùnrin tó táwọn ẹ̀mọ́ mi ṣe fáàrí gbà yẹn. tó irú nǹkan báwọn náà sì ní ń túmọ̀ pé àwọn èèyàn mójútó ẹ̀kọ́ ni tó irú ẹ̀ ìfẹ́ kánú mójútó ni pé ẹ̀kọ́ tí ó ń ṣe ẹ̀sìn láǹfààní ká mójútó sábà bẹ̀rẹ̀ síra yìí náà á padà tó rí bí tí ṣé mo ń lọ bọ̀ wá bọ̀ táwọn náà tó ń lọ ṣéèkù wá rí pé ah, àwọn ní bàtà wọn ti kẹ́kọ̀ọ́ tán yìí ọyọ káwọn bẹ̀rẹ̀ dáwà ṣéèkù wá bẹ̀rẹ̀ dáwà láti lé wọn ń ṣàlàyé nǹkan èèyàn gbàgbọ́ pé kì í tẹ bọ́ kọ́dà wọ́n ṣàlàyé yẹn débi pé àwọn àti bàbá wọn gájà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí bàbá àwọn ò rí sí àwọn nǹkan kan tí ṣéèkù wọn làbọ̀ wá padà ní ọ̀làjú rẹ̀ tó yé wọn pé ah, eléyìí ẹ̀bọ ni o bí ìmọ̀ pàtàkì àwọn sàhábà débi pé kọ́mọ lọ síbi sàárè wọn tí wọ́n ń sọ̀rọ̀ bàbá wọn rìbí àtàbárò kò kí lọ́wọ́ ṣe ìṣẹ̀ àtàbárò tó wọ́n ti padà gbà tí èkó mọ́mọ́dé wa bọ̀hábù wa múra sí kan akíní yìí ṣe àní ó ta ko òfin ọlọ́run o àwọn àti wọ́n ti ní ìjà bẹ́ẹ̀ ni ọmọ ìyá wọn kan náà ń bẹ òun náà mọ̀tẹ́wù ọba ń padà rí nǹkan tí wọ́n sọ pé ah, ó dà sóòrò gbèsè bọ́ọ̀lù yìí ò kàn. síbí ni ó ti di pé nígbà yẹn tí yẹn bá ń jẹun sí ọlọ́run tí ológun ẹ̀sìn yé yẹn irú àwùjọ wa yìí ká padà sílẹ̀ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ àwọn bàbá wa ìlànà tí àwọn ń tọ̀ tó jẹ́ ìlànà fún amẹ́ríkà náà kò jọ ìlànà lójú wọn ọjọ́ ọjọ́ bẹ́ẹ̀ pé ẹfẹ́ máa bàrẹ̀ iṣẹ́ táwọn àgbàlagbà ṣe jẹ́ kalẹ̀ ní kódà àwọn ọ̀dọ́ wa tọ́jẹ́ pé wà mí lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ darí ooru ni àwọn bàbá àgbàlagbà yìí lọ́fẹ́ máa takoṣẹ́ wọn lẹ́yìn tó ebi kó sì rí bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ tó nǹkan rí ta kà kẹ́ni tó burú jù ní kó pé òun rí nǹkan kan kà ọ́ kàn sọ̀rọ̀ fẹ́ lọ́sùn ó mọ òdodo kankan ọkàn ń sọ̀rọ̀ fẹ́nu ọkàn táfẹ́ máa bú àwọn èèyàn ètò burúkú yẹn yóò burúkú yẹn láyé yóò sì burúkú yẹn jọ gbẹlẹ ọ̀sẹ̀ yàrá òun náà ni pé ṣé wọ́n ń ṣàlàyé fún bàbá wọn gbogbo àwọn ọ̀rọ̀ yẹn bàbá náà padà gbọ́ ọ̀rọ̀ yẹn yé torí pé bàbá yẹn àlàáyé ni mo jẹ̀lẹ̀ afáàlà ńlá làwọn náà bẹ́ẹ̀ mo ṣàlàyé ní ẹ̀kan tí kò wá bẹ̀rẹ̀ fún ní bẹ̀rẹ̀ dáhùn yẹn láti lé tó wọ́n fi ẹnu ń ṣe wọ́n fi kọ́lámù ń ṣe tó bàbá rẹ̀ padà gbà ọmọ ìyàwó tí mo dá kọ́lẹ̀ kan náà òun náà gbà tó lẹ́yìn bàtọ́ ti fa wàhálà tó ní agbára ó lè fa wàhálà tó lágbára tó náà yẹn tí òun náà bá rí báyẹn ṣe pé bàbá tó wá nítorí tó máa ń le jù tí bàbá ní bàbá tó mọ kéwú tó a máa ń le kan nítorí wájú ọmọ àfa tó lọ wá ní kó wá gbó tó náà ní irú àsìkò yìí nínú ìlú yìí a máa ń le gan àti kí ẹnìyẹn kó farabalẹ̀ gan kó sì mọ ọ̀nà tí mo fi gbé ọ̀rọ̀ kalẹ̀ níwájú irú ẹni tó bá rí báyẹn tó nígbẹ̀yìn àwọn náà padà máa rí irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ tó kí ẹ̀ padà rí àwọn bàbá mi ti pé wọ́n lé níbẹ̀rẹ̀ wọ́n lé níbẹ̀rẹ̀ bàtó yá padà wọ́n fẹ́ ah òdodo ọ̀rọ̀ lẹ̀ ìjọ kan bẹ ọlọ́run ṣe wọ́n tó tẹ̀lé ìjọba ẹ̀yà yìí àwọn ṣe mítìnì nínú ilé wa mítìnì fámìlì tó ẹnìkan wá jẹ́ wá ní gbogbo àwọn àgbàlagbà ló wà ń bẹ wọ́n ti pàwọn náà sí i ẹnìkan wá ní gbogbo táǹsọ yìí gbogbo táǹsọ yìí kábẹ́rì àwọn àfàkùnrin ah. àgbàlagbà kan nínú àwọn àgbàlagbà lọlẹ́ tó jẹ́ àgbàlagbà ń léjù kẹ̀kẹ́kẹ́ wá ní wọ́n ah, ah, ní ni wọ́n ń sọ yìí sọ fún àwọn ọmọ yìí máa ń sọ pé bọ́ nínú nǹkan báwọn bàbá yìí ti kú àbí tẹ́wọ́n ti wà láàyè kàlà náà bàbá yìí ti kú wọ́n wọ́n mẹ́lú fọ́kàrù bí lè ádùnmí rọ̀ mí nípa iná náà fọ́kàrù lè fi tẹ̀wù bí fàfàrù bìlà bí. bí aláwọ̀ ti fàlẹ́ tó ń dọ̀wọ̀ yẹn kíkí ní fáàrí táwọn ọ̀sán àwọn àbábí ti kú sí wọ́n mọ̀ ní máa ń sọ pé ìbọn nípa kò ní ẹ́ àti gbogbo tá a ti ń sọ ọ̀hún àti ẹ̀ nìyẹn. tó òun náà ni pé ìyẹn ní ju farabalẹ̀ tó dáa láti ti bá àwọn èèyàn lò wọ́n ń gbọ́ ṣẹ́ni tó ṣe kókó ní pé tó láti rẹ́dì láti gbọ́ àbúrò ráǹfààní àti máa ṣọ́ tó sábà sọ tiẹ̀ kí ti lọ́nà kọ́ yẹ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ nìsín ẹ máa gbọ́ nìsín àá àbí ẹ máa lò nìsín náà ẹ máa lò nìsín wọn bá wọn jà ẹ máa ta lọ́lẹ́ fi tiẹ̀ jọ. sanabi sọlọ alẹsọlá mi gan kò jẹ́ sọ fáwọn ẹ̀fẹ́ máa gbọ́ nìsín lẹ́yìn ìgbà tí bàbá wọn ṣaláìsí tó ní sheikh wa bẹ̀rẹ̀ dáwà ìta gbangba jahara qawmuhu bid-da'wa wa da'a ila mutaba'ati ar-rasul wọn ń gbà wọn pé máa tẹ̀lé ànábì dáwà ẹni tó bá fẹ́ ṣe dáwà ẹ̀sìn ọlọ́run sún ànábì níta ẹ̀ máa gbọ́jú lẹ́nu rẹ̀ òun náà ní pé ẹ máa tẹ̀lé ànábì ọ̀rọ̀ tẹ́ máa gbọ́jú lẹ́nu rẹ̀ náà sànẹ́bí yìí àánú ni ẹ máa tẹ̀lé torí ó kílẹ̀ fáwọn èèyàn tẹ̀lé ànẹ́bí sallallahu alaihi wasallam níbi ẹ̀sìn níbi ìwà níbi ìṣesí tó bẹ́ẹ̀ sì ní kí wọ́n tẹ̀lé ànẹ́bí yẹn lẹ́nu yóò fi rí ìsinmi ó pèpè sí tó bá kan náà ó sì ń sọ fún wọn pé yẹnì kí wọ́n jáwọ́ níbi àwọn àkídà àkọ́ ìdè dọ́ọ̀là àwọn àdìsọ́kàn tí máa ń kọ́ yẹn nù tó ó ń pèpè sí i wípé ó ń takò àwọn àkídà yẹn ẹni tó bá ń jẹ́ oní dáhùn òdodo ní tí yẹn lọ ń ṣàlàyé ni pé ní tó bá jẹ́ ẹbọ tó takò àdìgbọ́ kan tí mùsùlùmí gbọdọ̀ ní wọ́n gbọdọ̀ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ní gbọdọ̀ máa tọ́ ní lemọ́lemọ́lemọ́lemọ́lemọ́ ìgbà tí ṣéèkì bẹ̀rẹ̀ dáwà yìí dáwà pé ẹ mọ́ ṣẹ̀bọ̀ máa ẹ̀jáwọ́ ẹ̀mọ̀tẹ̀lá Ànábì sallallahu alaihi wasallam nìkan gbogbo nǹkan tí ń jẹ́ ẹbọ táwọn ń pè ní ẹ̀sìn ń ṣàlàyé rẹ̀ fún ọ ṣàlàyé rẹ̀ pé lẹ́yìn náà ẹbọ náà ni lẹ́yìn náà ẹbọ náà ni máa ń kàṣe gidi sí ni ọ̀nà tó kún bẹ́ẹ̀ ni pé àwọn pa ni tí wọ́n pláàni débi pé yẹ̀lẹ̀ wọ́n fẹ́ yọ lọ láti lọ yìí mú kí wọ́n kankan lù pa tó báyìí nìyẹn ti di pé wọ́n yọ làwọn yẹn wọ́n fẹ́ yọ lọ lè bá àwọn èèyàn pariwo pé kílẹ̀ ń kílẹ̀ ń wá àwọn yóò bá họ pé yí àwọn èèyàn rí àwọn bàtí ṣéèkì gbọ́rọ̀ rọ̀ yìí àwọn ènìyàn wọn sọ pé wọ́n fẹ́ da òkú nílùú yìí torí kìí ṣe ìlú tí bàbá rẹ̀ ìlú tí tí bàbá rẹ̀ wọ́n ti padà mú kúrò ní ọ̀rẹ́ yìí náà wọ́n wá sí wíyá ràṣán àbí nǹkan kan tó àwọn èèyàn wọn ni kó kó lù kó padà sílùú rẹ̀ wọ́n padà sí ọ̀rẹ́ yìí náà ìgbà tí ṣe padà sí ọ̀rẹ́ yìí náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe dáwà wọn lọ wọ́n bẹ̀rẹ̀ dáwà tó ṣe pé sáfà bá wọnú ìlú wọ́n sọ̀kalẹ̀ sọ́dọ̀ nìkan tó pè ní Usman Usman yẹn wọ́n gbà fálálejò tó ọ̀rọ̀ àyàn méjì ń rán àwọn èèyàn kọ̀ọ̀kan èèyàn méjì wọn rán ń yọ wá bá fa pé afáńlá kan délù yìí tó bá ti dé tó bá ti ń sọ̀rọ̀ bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́bọ nínú ìlú tiwọn náà náà ni ọmọ ọ̀tọ̀ ẹnu kọ́ mọ́ sàánú ẹ̀ ń kí wọn àjọ náà ń kí wọn a wọ́n ti mọ ń gbá rẹ̀ wọn làwọn ń gbá rẹ̀ ẹ̀ ń kí kọ́ ẹ̀ ń kí kọ́ àánú a ibi sàárè tẹ̀ mọ́ wọn lọ yìí kọ́ wọn ni akíló wá ti àkọ́dá wọ́n ká bẹ́ẹ̀ níta ṣe dáwà sẹ́nìkan bá ti wá ṣe dáwà fún lẹ́nìkan bá ti wá ṣe dáwà fún wọ́n ká wá kí ni o sáfà ńlá dénú lu kò lẹ́yìn yẹn ọ̀rọ̀ yẹn padà dọ́dọ̀ ọba rẹ̀ yìí náà ìgbà tí ọba yẹn gbọ́ ọba yẹn ní àkókò àlà ìrànlọ́ lọ́wọ́ mo ṣe ti pé wọ́n bẹ̀rẹ̀ dáwà dáwà ń didi pé àwọn ẹbí kan mo rí pé ibi yìí àwọn yẹn máa lọ ń ṣẹbọ níbi rẹ̀ ẹ bá wa gé ọgbọ́n tó pàṣẹ pé ẹgbẹ́ ìgbìmọ̀ tó àdúgbò ní ọ̀nà yìí wọ́n kọ́lé ẹbọ kan síbẹ̀ ẹ sọ di títì lápòjú yìí wọ́n ti láti ti síbẹ̀ pé ìjọba fẹ́ lóyà yìí tó wọ́n bá padà rẹ̀. Ah, kí ni ẹwà káwọn ènìyàn lára pé á ah, àwọn òun ní kálá àwọn oníkéwú náà ni oníkéwú tí òun fẹ́ tẹ̀sẹ̀ ọlọ́run wọ́n wá lọ sọ́dọ̀ ọba tó ṣe pé òun tó ń lágbára ju ọba òye yàn lọ òun ni amir ahsa tó ọba ahsa òun kọrin jẹ́ suleiman bin muhammed òun ló wá pàṣẹ fún ọba òye yàn pé lé muhammed bin abdulwahab jáde kó lónìí tó ṣéèkì ti jáde kó mbẹ bàtí ṣéèkì jáde kó mbẹ ṣéèkì rìn káàkiri tó ń rìn láwọn ìfẹ́ kódà kó wọn tó ń rán bí àwọn akọ́dà tó ń kó lé kó tẹ̀lé ṣéèkì jáde kó gbọ́dọ̀ mú nǹkan kan bí kakọlọ́pàá léèyàn jáde pé ọ gbọ́dọ̀ mú nǹkan kan kó nù lóyè tó bí ṣéèkì ti jáde kó mbẹ lọ ṣéèkì kó lẹ́yìn ó kú lóòótọ́ akọ́dà padà kọ́dà ìtàkàgbé wá pé akọ́dà yẹn ló padà bí pé yín kọ́ sí àyè tó ó sì gbìyànjú láti pàṣẹ tó wọ́n yọ ìdàbá ìyọwọ́ rẹ̀ rọ tó kò rí kíní oṣù torí ṣe kò bí bá jẹ́ lọ ṣe ń dàskáàrù ń dàskáàrù ń dàskáàrù ọlọ́wọ́ tó ra mo ṣe ó padà padà sílé tó lẹ́yìn ìgbà yẹn ṣe kò wá lọ sí ìjọ pẹ̀lẹ́ bẹ̀rẹ̀ ìyá bẹ̀rẹ̀ ìyá yẹn ọlọ́dún wa gbàdá àwọn ní ààyè dáadáa tó ọba ìlú yẹn náà òun náà gbọ́ dáhùn àwọn lórí ẹ̀ dópin òun láìkí ah, àti ní ìwọ̀n òun létí pé ah gbogbo àwọn ẹwà àti ẹbọ tẹ̀ ń ṣe yìí á òun ò wọ̀ wọlé sí. tọ ọlọ́run bá rẹ dáwà rẹ lọ́wọ́ ọba gbọba láàyè gbogbo ṣe tó bẹ̀rẹ̀ dáwà rẹ gbogbo tó bá jẹ́ àyè ẹbọ yóò pàṣẹ ọ̀rọ̀ lé fún ìfẹ́ rí àwọn ẹ̀yà yìí ma tó fi pé ọlọ́wà ní kíta òṣì fún ilẹ̀ gbogbo táwọn èèyàn máa ń lọlé tààrí tí wọ́n kọ́ létí tó létí dẹ̀ pé ń lu àwọn tààrí tó kọ́ra ní ibẹ̀ tí wọ́n fi sí ní ibẹ̀ tí wọ́n fi fáànù sí nítàrí inú ìlú yìí lọrin ẹ̀wọ̀n kan tó ṣókè wá fi fáànù sí lásán ni wọn yóò mọ ní ọbẹ̀ lórí sọ̀rọ̀ nǹkan náà ni ìtọ́ dakọ̀ bò ó dakọ̀ bò jù báyìí ìtọ́ fi géètì sí sliding glass gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ ló lọrin yìí nítàrí tó ẹ̀dá kò tí ẹ tí ẹ bá ń sọ pé ìtẹ́sí lọ ní dání ẹ̀sìn ọlọ́run ẹnìyẹn ò ṣe rìsáàkì dáadáa ni o títí lọ ní burú sí ni o nípa ọ̀rọ̀ ọdún àwọn nǹkan báyẹn nípa ọ̀rọ̀ tàrí àtẹ́lẹ̀tẹ́lẹ̀ tàrí kẹjápọ̀ àwọn àfáà lù láńlá kan tó jẹ́ àfáà lọ́rin tí wọ́n kọ́ lélé tàrí rẹ̀ lérí oúnkàlùkù máa ń ní káà tàrí ni tàrí náà máa ń ní oúnkàlùkù ní káà tàrí náà wọ́n ti máa ń pè bí kálímọ́kúbára kéékèèké lẹ́yìn ìkùlé oúnkàlùkù ṣe máa ń nínú ẹ̀gbà tó di pé àwọn èèyàn jíjọ ń sòkú sínú yàrá kó làwọn sèkú sínú mọ́sálásí nílùú yìí ní mọ́sálásí nù kèé síwájú mọ́sálásí ń bẹ́ o níwájú ìmáàmù gẹ́gẹ́ báyìí wọ́n tún síbẹ̀ nítorí wọ́n bẹ ìtọ́ tó ti sínú mọ́sálásí gẹ́gẹ́ tòrò eléyìí nínú ìlú yìí náà sì ní ọkọ̀ mọ́sá kan lọ́pọ̀ wa na òun ni pé irú àwọn nǹkan yẹn ni ṣé kò ń jà lógun ọlọ́wọ́ àwọn àtẹni tó ń jẹ ọba àlú ọwọ́ wọra wọn sọ ẹni wọn bí pé kí ló ní ìjàpá bí ti kájú fọwọ́ pàpà fáàní àkótó tí mo ní ìdíje ká fi ṣẹ̀rí ọlọ́run lélẹ̀ ká máa lò ó kó yẹ pé ìjọba wa kó di ìjọba ẹ̀sìn tó ìtumọ̀ ní ìdílé ọ̀nà ká ti pa ẹ̀bọ rẹ lò lóyè ọ̀gá lọ́yà ọba yẹn ni oúnjẹ Muhammad bin Saud lọ́lùkọ́ rẹ̀ tó òun ló di mamlakatul arabiya as-saudiya lónìí tó òun ló ti bẹ́ẹ̀ ọba àwọn wa ní òun ṣe tán ọwọ́ àrùn ṣéèkì lọ́wọ́ ọ̀nà dáwà lọ́wọ́ òun sì ń ṣèjọba ṣéèkì náà wá ń fi ìjọba ẹ̀sìn lílẹ̀ gbogbo tí ń jẹ́ òfin wọn ó dófin ẹ̀sìn bẹ́ẹ̀ ń ṣètòlú wọn ó dé tòlú ẹ̀sìn tó òun ni ọ̀ṣẹ́kù lónìí ní mọ́bílẹ́kà arábíyà sọ̀rọ̀díyà òsì ọdún lè dé sàwùdí tó ni mo rí eré pa ẹbọ ní sàwùdí lónìí ẹwà àtọ́dún àti three hundred years ní ṣéèkì ti sẹ́wọ̀n ṣéèkì mọ́bílẹ́kà àbúrò ha ní dé ní sàwùdí náà tẹ́lẹ̀ ní mẹ́kà ní mẹ́dínà àwọn ayé ẹbọ wà ń bẹ̀ tó kọ́lọ́ mọ́tà sànú àwọn náà lónìí yìí náà gbogbo àwọn àyè tá à ń dárúkọ yìí kọ́lọ́ kójú kó yí padà àwọn kan bẹ tó pé tí ẹ bá jáde bọ́ta ẹ wá sádùúgbò wa bóyá tó bá dá àsìkò mólúdì kẹ lọ síbi àwọn sàárẹ̀ àdúgbò wa kẹ lọ wọn ṣe wá wo táwọn èèyàn dẹ́wò mẹ́ tó ó tún wà ń bòmí náà bẹ́ẹ̀ náà kẹ lọ wo táwọn èèyàn dẹ́wò mẹ́ tó gbúrú àwọn kan yìí ń tí máa ń fi hàn pé àpẹẹrẹ pé ah, ìlú yìí káàyè ah, ó lọlẹ̀ nǹkan ò yí àwọn èèyàn nǹkan ò yí àwọn èèyàn torí èmi ọmọ tẹ́tẹ́ fi òkú ṣe tẹ́tì mọ́ wá ti mọ́nu lé tẹ́tì mọ́ wá fa fáànù síbẹ̀ tẹ́tì mọ́ wá lẹ táì síbẹ̀ mi ò mọ tẹ́tẹ́ fi ṣe. tí wọn náà kọ́ mọ́tà sànù fún wa tó anabi sallallahu alaihi wasallam anabi ìgbà tó ṣe pé òun gbẹ gẹlẹ tó ṣe pé ó ju gbogbo èèyàn lọ́tẹ́ bá lẹ́ni ọlọ́run ni wọn anabi ju wọn lọ anabi mọ́tò pé Allahumma la taj'al qabri watanan yu'bad bàtà náà ń fẹ́ kú ànábì ń bẹ̀ lọ́wọ́ pé ṣé ọlọ́run o sàárè ní mọ́jì káwọn èèyàn wọn wá bẹ̀ wá mọ́ wá tọrọ nǹkan mọ́jì ká mọ́ wá tọrọ nǹkan mi sàárè òun tó ajé pé ìyẹn wà pọ̀ fọ́dọ̀ tó wà níyà yìí tó àmọ́ tọ́lọ́ bá tànú tọ́lọ́ bá ní kọ́rọ̀ yí àwọn èèyàn ṣe mọ̀ tí orí tí tó rí pẹ́ bọ́ ti ń bẹ́ ńlẹ̀ ńlẹ̀ táwọn èèyàn bá débẹ̀ máa ń kọ́ ẹ̀bọ́ kùsẹ̀ náà bishop tètè nìyẹn wọ́n ṣe ti dáwà kódà dáwà yẹn padà dídí pé ó padà di pé wọ́n ti jihad ní jihad ogun gidi ṣé ti jagun rẹkẹtẹ fún àwọn ọdún tètè wọ́n máa ń náwó dáwà sáwọn ìlú kan pé ẹgbà ah, fọlọ́run ẹ mọ̀ ṣẹ̀bọ̀ mọ́nú ìlú yìí wọ́n ni arọ́ àwọn ọmọdé ah, bọ̀ wọn àtẹ̀wà tèyí o ẹmọ ẹmọ san jíjí àwọn onítàn ah, ẹ̀wà bínú ọlọ́run ẹ̀wà jáàlù kàmọ́rù òní yìí inú àdìgbé òní òdí òní yìí kẹ́nìkan mọ́rù pé a tún mọ̀ ti o kò sí jihadi à ń bá yẹn já o ẹ dákun kò sí jihadi à ń bá yẹn já bí mo gbọ́ lórí rédíò sẹ́nìkan sọ pé hé àwọn ọmọ ìyá fẹ́ràn lè ṣe jihadi níbo ńlọ́nà ògbólówó ṣe jihadi kẹfẹ́ jihadi bó níbo wọn ni àwọn kan wá ń ṣẹbọ nílùú yìí ẹ lọ ṣe wá sí fún wọn ni tí wọn bẹ lọ ṣe jihadi tó bá pààyàn máa ń dà la ẹni wọn kú síbẹ̀ ni náà òun ni pé wọ́n fẹ́ ká gbọ́ yín nìyẹn sábà ní ṣe wọ́n lọ ṣe jihadi àwọn ti kọ́kọ́ establish dáwọ́là náà wọ́n ti kọ́kọ́ establish islamic government nínú ìlú wọn náà báyìí náà sọ̀rọ̀ bẹ̀rẹ̀ jihad kó lọ́ọ́ bá gan ní ọ̀pàṣẹ tó yá olè bá wọn jà náà àwọn ìròyìn wo ní bẹ nínú ìròyìn táwọn afá ròyìn nípa ṣíkò ń bọ̀ ha wọ́n ní ṣe ọjà àìlàmọ̀ àìlàmì náà ọjà àwọn náà tí wọ́n rán tún lọ lọ́wọ́ wọ́n kọ́ ní àwọn tí wọ́n máa ń takò bídà tó bá pè lábàá tún náà tó bá ní àìrí kọ́mọ takò bídíà kò sí ìjábà súnà ìyẹn máa ń ṣàlàyé pé bídíà ọ̀dà níta akọ́ àti wọn fi ń dá àwọn afá súnà mọ̀ náà ṣe á ló ṣàlàyé pé léyìí bídíà ni eléyìí ọ̀dà wọn ẹ̀jẹ̀ sí o bídíà ni tó bá ṣe máa ń ròyìn ṣèkà Muhammad madu ahabu ni. na ṣéèkì tún jẹ́ kàṣá lẹ́nu mùsùlùmí tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ṣéèkì Muhammad tó máa ń yanjú rẹ̀ ìyẹn ni kó jẹ́ tó nílà káyì lọ́dà bá ń gbogbo ẹ̀kú gbogbo tí àwọn dàrú kí láwọ̀ dàrú ní ọyẹ́ papọ̀ àà yóò dàrú tó bá dá fìtínà lẹ̀ tó bá dá wàhálà kalẹ̀ ṣebí ṣebí ṣebí yẹn mọ̀rọ̀ àtùmọ̀tọ́ lé bẹ ẹ̀sìkáàbù àkọ́kù dọ́rọ̀ bẹ torí lẹ́sìn tí ó kàn nínú àwọn ọ̀rọ̀ mọ́tílá àkọ́kọ́ kàwá o inú ẹni máa kíyèsí inú ẹni kó jẹ́ inú kó jẹ́ pé ọmọ èké ń dààmú rẹ̀ tọ́mọ èké ti dààmú rẹ̀ àìníláàká yìí ń bẹ fún un torí kò sẹ́ni kan tí ó jẹun tó ti gbọ́n tí ó ìsọmílẹ̀ akáì tí ó ní kí nǹkan ọmọdé àwọn olódùn wọn là tó ṣéèkì jẹ́ kan ṣáfún lílùmùsìkìlà fọ̀sí ìṣúlẹ̀sẹ̀ ẹnu ṣéèkì dá ọmọrọ̀ sọ ọmọrọ̀ gbé kalẹ̀ kọ̀wé yóò ṣèjà kì í ti fẹ́nu dá lásán ló jẹ́ àwọn tó mọ̀ lágbára tẹ́tà bá ń يعني تلوح مما حياء علامات الصلاح حسن السير ni ojú ṣe ẹni tí ń ròyìn wọ̀nyí ó ń tẹ̀ bá ti rí wọn gan wá ti máa rí àpẹẹrẹ pé ojú ẹni ṣe wá jọ bí àwọn ẹni ọ̀rẹ́ báyìí ẹ dàpọ̀ tó ẹ̀yìn tó lójú wọn wọn wọn wọn kójú wọn wá lé kankankankan tó ẹ̀yẹ́ máa ní pé ẹni kóra tó là áyìn kó kọ̀rọ̀rọ̀ là áyìn kọ̀rọ̀rọ̀ tó là áyìn kójú wọn máa jẹ ẹnìkan náà lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ sálàm wọ́n ti bá wọ ànábì fẹ́ mọ̀rẹ́ pé yóò mọ̀ smile ni ní ìròyìn ànábì ni so wọ́n bá jẹ́rìí kótó rẹ̀ lé <laughs> ọmọ òjì máa ma kọ̀ǹtó rẹ̀ ọmọ òjì máa ma kọ̀ǹtó rẹ̀ ṣẹ̀kọ́lé ọlọ́run dẹ́lu mi lẹ́nu pé ojú ọkàn máa lé náà ní àmọ́ kọ́ àwọn ìmínú ọmọ ẹgbẹ́ jùbá nìyàn wọ́n mọ̀ jùbá níbọ̀ tí ní àwọn jùbá àwọn bídí àmì àrí bá wọn rẹ̀rìn ìtọ́ ìtọ́ bá rí kó bá lè àmọ́ ìtorí pé bóun ti rẹ́rìn sí ìtún ìmọ̀ fi ẹ̀sìn ọlọ́run ti ẹ̀yẹ nìyẹn lè lójú fún rẹ́rìn o àti lójú àwọn àlejò ẹ̀yìn tẹ́lẹ̀ fi ẹ̀sìn ọlọ́run ti ẹ̀yẹ ti ẹ̀yẹ láìpẹ́ fún gbogbo ìṣòro ẹ̀rọ dàgbà ti ní òkà kàbá ẹ̀sìn yẹn dúẹ̀ èèyàn dúró nítorí kí nìyẹn torí ẹ̀sìn ọlọ́run ọ̀la bákan náà ṣéèkì jẹ́ nítorí pé ṣùtù ti ìtàn wọn dáa ó dáa kí wọn máa ba ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ kalẹ̀ látòmí ìwò àrùn dandan ẹwọ bí mo ṣe ní ẹwọ bá ti ń ka ìfẹ́ ṣe kí n bẹ̀rẹ̀ sẹ́ni ayé rẹ̀ wàhá Qur'an ó kí lọ́dọ̀ bàbá rẹ̀ ọjọ́ imam ó ń rìn káàkiri tó irú àwọn kẹfà yìí lọ́dọ̀ ẹ̀ka náà kó ká mọ wípé àbúlé ah, mi ṣe ní ìtàn rẹ̀ nínú sheikh yaghdiqu alayhi min karamihi sheikh ọ̀làwọn nítorí bá ní ọ̀rọ̀ fáwọn èèyàn nítorí bá bá àti sáǹtì wọn á ìwà ní iye tó wí òun tí mo ní nì tó àwọn kábọ̀ wa ni èmi ọmọ tí wọn ti máa ń ṣe dáwà tí wọn fi máa ń náwó à ah. <laughs> ó ṣe dáwà wọn sọ yìí náà là ń sọ yìí àwọn àwọn àgbà rí tẹ́bá lọ lé wo imam shafi ibẹ̀ ti rí náà ni imam abu hanifa bẹ́ẹ̀ kiri wọn náà ni ẹ̀kọ́ wọn máa náwó wọn máa kó sọ òun ni pé ìròyìn wọ́n ti wọ́n nínú ìròyìn wọn ni pé wọ́n jẹ́ tó ṣe pé yàní yóò kò lè sọ lè la fi lóṣù wọlé fẹ̀rẹ̀ ṣá bá fẹ́ ti wá àti fún yàn torí ọlọ́run ni wọ́n wà lẹ́nu wọn tó ń kìlọ̀ fún torí ọlọ́run kì í ṣe pé mo fẹ́ yẹ pẹlẹ rẹ ìjọ pariwo rẹ káyé orí bó ṣe rí ìfẹ́ bá ló kọjẹ́ ṣé kò tó lóyún o tó bá kan náà inú àwọn tó fi rìn ṣe kìí pé káàdà mutawadi àìn ṣe kìí ní tẹríba máa annan náà ti yọ ẹ̀bùnmọ́nà wọ̀nyẹ̀mbòrúnà ilẹ̀ yìí bẹ̀ àìn tàwọn. àwọn yẹn máa ń gbé ṣe tó bí gan ní ṣe kìí mọ́nà bọ̀ ha àmọ́ ṣe kìí mọ́nà àwọn lẹ̀ bẹ́ẹ̀ bá gẹ́wò kẹsẹ́ ẹni tó náà ni ah, irú ìṣẹ̀lẹ̀ ayé tó yẹ káfọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ àmọ́ káfọ́ wa mú pé tẹ bá ti dé bẹ́ẹ̀ báyìí kẹ́ ti dá mi mọ̀ pé nìyẹn kìí ṣe pé aburú ni kéèyàn máa ń lọ lè ṣe pé kí n wa tọ́lá ńlá nìkan àmì tó bá jẹ́ àfa pàtàkì lọ tó bá ń jẹ́ àfa tí àwọn èèyàn ń wò ó dáa kí wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa ṣe pé wọ́n lọ́mọ wa lé àwọn èèyàn lárí síbi aburú àti ibi ayé ọ̀nà àmì ta ni ọ̀gá fẹ́ràn ayé ọ̀gá fẹ́ràn ayé tó tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam Sheikh Muhammad Abdul Wahhab wọn ni bákan náà wọ́n ti máa ń ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtẹnudó jólówó àtẹnudó jáláìní àtẹnudó ń jẹ́ tó gbajúmọ̀ àtẹnudó ò gbajúmọ̀ ọmọ ń dúpọ̀ lẹ́nu bọ́dì déédéé ni kì í ti kókó ara wọn kan ṣe pé yóò nírú ẹ̀rí kí orin sí wọn tó bá rú lórí yóò nírú ẹ̀rí kí orin sí yóò dìbò lórí bí jìbì àwọn tó bá rí tàbí tó ló bá dìmọ̀ kò ní bọ̀wọ́ tù torí eléyìí o ìwà tí o bá àgbẹ̀ yẹn ni pé ìyẹn máa ń dín gbogbo ìwọ̀n orí bá kan náà tí o ń dún pẹ̀lú èèyàn ní ìlílò tìtì rí sí ni mo ń sọ o ìyẹn lè yàtọ̀ ní ọkàn lọ́dọ̀ yẹn àmọ́ ìrí tí ojú ìbáyọ̀ sọ̀rọ̀ ìtújúká kí o báyọ̀ ṣe déédéé bẹ́ẹ̀ ṣé kòkó tíra gan tó pọ̀ kìtàbù kan ṣì àwọn afáàmọ́ sọ pé òun náà ló gbajúmọ̀ jù nínú tíra wọn bákan náà káṣí ìsìnkú hajj محتضر السيرة النبوية وبكنا نصيحة المسلمين بخاتم المرسلين وأنه سرع على كتاب الكبائر وبكنا آداب آداب المشي إلى الصلاة تقول عشان الله ثم ثلاثي وبكنا مسائل الجاهلية وبكنا أحاديث الفتن وبكنا أصول ثلاثة شيخ واقو ní 1200 1260 ṣékì one súnmọ́ is 80 something years ṣẹ̀rí pé tòun tí wọ́n ti gbé dáwà tó lágbára lọ́wọ́ náà ọlọ́run tó ní kẹ́mi wọn ó gbó tó náà ní ìgbìrì lọ́wọ́ kò ní kẹ́mi yóò لا يمنع حديث أبي سعيد الخدري من لا يمنع أن أحدكم رهبة الناس أن يقول بحق إذا رحاه أو شهده فإنه لا ينقص لا ينقص لا ينقص من أجله ولا يباعد من رزقه أنا ẹ̀ tó bá ń sòdòdò tó أنا rí ما ni anábìnrin في jẹ́ kí nǹkan tó di sọ́kù rẹ o má jẹ́ kí ẹrù àwọn èèyàn tó sọ́kù láti sọ torí pé kí ni tó bá ń sòdòdò yẹn kò lè ní kí ọjọ́ orí rẹ tó lò láyé kọ́ adínkù kódà ábìsìkì tó ní ìwọ̀n ní kọ́mọ́ ni ìwọ̀n ní sọ́nà bá kọ̀ kúkú ní one thousand two hundred and six ìlú tó kúrò ní jẹ́ tẹ̀rẹ̀ ìyá ìlú tó ti padà àtàtà yẹn ni pé ìlú tẹ̀rẹ̀ ìyá yẹn tó wọ́n ti sọ wọ́n sí ibẹ̀ ẹ wá wò bàtọ́ sọ wọ́n tán wọ́n ní wàlámù yọ ẹ̀rùbím wàlámù yọ azọ́n kọ́ burúkú wọn pàtàkì sàárè wọn kẹlẹ̀ lè wáyé pẹ̀lú wa kó wọ́n ti sàárè wọn sí mọ́kúbára bó ti sin àwọn èèyàn yóò kú ẹ̀ ìjọ tó wọ́n ti fáwọn àfáànù torí pé kí ni àwọn èèyàn máa ń pàtàkì àfáà lójú ayé tó bá kúkú tán náà àwọn èèyàn tó pàtàkì rẹ̀ tó ìpàtàkì yẹn ni wọ́n wá ń di wàhálà kó lẹ́nu mi olówó fọwọ́ kàn án tó ń lọ ìṣẹ̀lẹ̀ nílùú kan wọ́n láì sọ́dún fásitì mọ̀tì láti káàkiri yẹn wọ́n máa rọ̀bọ̀n fàtọ́ ọ̀bẹ̀ rọ́dì ọ̀nà ọ̀rọ̀ àwọn èèyàn lọ sí wọ́n tẹ òkú yẹn kalẹ̀ wọ́n wá rí pé òkú yẹn gbogbo ṣe wà náà lọ́wọ́ àkọ́kẹ́rì pé ibi kankan já níbi wọn níbi ẹgbẹ́ oníbẹ̀ báyìí ibẹ̀ mọ́ wọ́n rí pé wọ́n jáyà yìí ẹlẹ́nu tó dìkù lára rẹ̀ náà nìyẹn àwọn ènìyàn wá ń bi wọn pé ẹni yìí ti kú tó gbò wọ́n ní ah, àwọn òde sọ yọdún kọ́dà bàbá àwọn kẹ́kọ̀ọ́ fáwọn ọ̀gá àwọn kan bá òkú ìdáyé ni ah, wọ́n ti tẹ́ sórí bẹ́ẹ̀ wọ́n tó jò bá ti rọ̀ nínú àwọn kẹ̀kọ́ fún yẹn níta àwọn ti gbé wọlé padà òjò ti bẹ̀rẹ̀ ó mi tó òkú yẹn náà máa fi ń wá à wọ́n bá padà wọ́n bá sàlàyé fún ọmọ rẹ̀ bàtọ́dọ̀dọ̀ ìmọ̀ràn bàtọ́dọ̀dọ̀ ìmọ̀ràn wọ́n rẹ̀ à ẹ padà lọ́bẹ̀ òkú yẹn ẹ̀rọ lè gbé fóònù tó wà ń kẹ́ wá sí tó kẹ́ sí tìrọ padà sọ pé òkú ànábì ọlọ́run kan ni wọ́n kan sin sí pé wọ́n pa ní Daniel ẹ̀ Daniel Daniel náà ló pa ànábì wọn tí wọ́n á ní pé ọ̀nà tẹ́wàá gbà sí òun pé ẹgbẹ́sàárè sí ọ̀nà bí ọ̀nà mẹ́wàá nínú òlu ẹwà gbé òkú yẹn jáde lóru ẹwà sí síbi kan ẹwà bo gbogbo ìlú mọ́lẹ̀ àwọn èèyàn lè mójú ibi tí wọ́n sọ nìyẹn tí wọ́n bó ti yẹ kí wọ́n ti bá wọn fa lu tó kù bá ti kú kan gbé lọ tẹ́ kankan select àwọn ìyàjọ́ wọn sọ wọ́n kí wọn fi lásán kan select àwọn ìyàjọ́ wọn lónìí wọ́n wá gbé sáré mẹ́rin kalẹ̀ wọ́n bu mọ́tò kan wọ́n bu àwọn yòókù wọ́n mọ́tò kan mẹ́rin lórí kan tó ti tòtòrí ní táwọn èèyàn lọ lè dánwò mẹ́ torí ẹ̀ náà ni káwọn èèyàn máa lè kó àwọn máa fi gíláàsì títà lé wọ́n máa fi wọ́n tó fọ́nà ìlú yóò tó fi kéde sí ẹ̀ bọ́gílárì bọ́gíláàrí ó bèbè sí táìsì ó bèbè à ah, lélẹ̀ ògbúrú aláì ògbúrú ọlọ́pọ̀lọ́ ṣàtàlẹ́ wa ẹni pé sàárè ṣé kò dà bọ̀ hàb tó wọ̀ fún ẹ lé tó ẹnì kankan yìí ti wá bẹ́ẹ̀ àwọn afá máa ń sọ pé wà hádà jẹ̀lí ló ń àìlá nàìjíríà ìdá àwọn ẹ̀sìn ilé ìtọ́ka sí pé àfá yẹn rí dáwà الشيخ محمد بن عبد الوهاب نعم تو شوف كتبتها كنت جاء بطريقة الشيخ محمد بن عبد الوهاب نعم الشيخ بارك ترى ولو اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل شيخ لنا الإمام فعلم من الإمام رحمك الله kọ́lọ̀ kó bá lè sàánú ẹ wo ọ̀rọ̀ ìbáyọ̀ sọ̀rọ̀ ọbẹ̀ pé yẹn léṣe bóyá wọn yẹ nìkan ọwọ́ tòkòtò lóbìnrin tọ̀ àbí ó ń mú kíni bọ̀rọ̀ ẹ̀ mú nìyá sí oṣù kọ́rùn àbí ó ń mú ó ń dè wọ́n gbé tíra fún oṣù kọ́rùn àbí ó tó máa. ọwọ́ àbóde kíní kébé ó dè mọ́ ọmọ rẹ̀ nídìí àbóde mọ́ lọ́rùn ọmọ ó léyìn kẹ́lú nǹkan tí ń sọ ọ̀run nǹkan tó lè mọ́ mú yàn mùsùlùmí lọ́nà kí wọ́n á rí lára yàn kí wọ́n á pè é eh, ní wọ́n pé àlùkìyàmọ̀ rẹ̀ dá yóò rọrùn abúlé òní sí ọ́ tó títí mo fẹ́ sọ fún ọ ní pé títí o ti sọ̀rọ̀ yìí kódà ẹ wo orú ẹni yẹn ẹ wọ̀rọ̀ àkọ́kọ́ nì ẹni kejì òun orí kẹrin òun gbẹgbẹ mọ́rù ń kí ni ọlọ́ má jẹ ọ̀wọ́ náà ọkọ̀ náà bóyá ń tẹ̀ yìí ẹ wo ọ̀rọ̀ méjèèjì yẹn síra wọn ẹ ìlànà rahimakallah yá ọ̀rọ̀ tí mo fẹ́ kọ́ mọ̀ yìí ó ń kọ́ bá mi sàánù rẹ o ó ń kọ́ bá mi sàánù rẹ tó ìfúnṣẹ́wó ìṣúlùbọ̀ àwọn àfáìsì yẹn ni fúnṣù tàbíìrì wa yẹn ni ṣòwúrò bìtàmọ́tò lórí pé ẹ̀dẹ̀nu èèyàn ń sàánù ní ẹ̀fẹ́ bá sọ̀rọ̀ síbẹ̀ náà ni wọ́n wà ní àtúmọ́bí náà ní ìlàmú wọ́n bàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ irú ẹ̀ náà ni ìtẹ̀lé ayé tó yẹ káàánú ọmọ lò nígbà máa sọ fún wa pé ṣé mo ṣe kò mọ́nà bọ̀ ha fún àwọn afáwa ni àbáfà wa kọ́ ìta dáhùn náà ni pé afáwa ni ẹ wo òṣìlú dáhùn àwọn ìlànà rahim ọ̀sánlọ́wọ́ mo lè mọ̀ kí wọ́n tó bá mi kí ọ kí ni kátó mo fẹ́ kọ́ mọ̀ ni pé anáwó yẹ jẹba ẹlẹ́yìn náà ṣe rí bíṣẹ́ ṣe ọ̀ pé tí ẹ bá fẹ́ kọ̀ nǹkan èèyàn máa ní mọ̀kọ́dímà ìfúnù sàlátà la fẹ́ kà àmọ́ kọ́kọ́ mú mọ̀kọ́dímà wá kí ni gbogbo ìta ń yìí mọ̀kọ́dímà ni mọ̀kọ́dímà yẹn náà wá ní ìmọ̀ ni ìmọ̀ ti kọ́ lọ́lẹ̀ mọ̀ pé يجب علينا أجد تقواه تعلم أربع مسائل قالوا لما أورو ميري كان نويته masala yẹn pé ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́rin nìkan bẹ dandan ní kéèyàn ọmọ tó bá nìkan jẹ́ dandan òní nǹkan tó tó bá ti mọ́ èèyàn ọmọ ẹ̀sẹ̀ lọ́hùn kódà ìṣẹ́ lọ́hùn ó lè jẹ́ kéèyàn ọmọ jẹ́ mùsùlùmí tí ẹ̀ bá mọ nǹkan yẹn lámọ̀dá yìí sẹ́rí àwọn nǹkan yìí òun tó ṣe kókó tó yẹ kí mùsùlùmí ọkọ̀ kọ́ mọ̀ nínú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn rẹ̀ náà ṣéèkì ní àlùkùlà alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó yẹ kí wọ́n mọ̀ òun náà ni àlẹ́ ẹ̀ẹ́n ọgbọ́dọ̀ ní ìmọ̀ tẹ́tà bá ń sọ pé ìmọ̀ kìí ṣe ìmọ̀ kápẹ́ńtà ọ̀ àlẹ́ ẹ̀ẹ́n dandan kí wọ́n mọ̀ kí wọ́n ní ìmọ̀ tí ìbámu kápẹ́ńtà ti ní ìsìn ìjọ àti kápẹ́ńtà ìmọ̀ ṣe ìjọ ti máa ń nílò kápẹ́ńtà ń pè kápẹ́ńtà ó bà lè ṣe bíríkìlẹ́yìn ilé kíkọ́ tí n bá máa ṣe ìjọ ti bá nílò rẹ̀ nínú ilé ṣe kí ni ń pò ní sọ̀rọ̀ kó bá mi ṣe bẹ́ẹ̀ náà ni ẹ eh, tẹ́lọ́rìn ìjọ ti bá máa ìjọ ti bá nílò ẹ̀ lọ bẹ́ẹ̀ tó máa kó bá mi ràn ìgbà sọ̀mì lọ àmọ́ ilé yìí ní tẹ́nìkan ò lè gbé tẹ́nìkan ni ó kálukú lọ́gbọ́dọ̀ máa ẹwọ́n ní mathematics ní ìfò so ẹni tí o bá mọ̀ ẹ́ kì í ṣe dandan ó lè mọ̀ nǹkan míì ó lè mọ̀ english ọmọ physics ó lè mọ̀ chemistry so kọ́dà àwọn mímẹ́ wọn ni oṣù mọ́jà fi yé wọn ọmọ ajá student ni ọ́ mọ́jà fi yé wọn art student ni ọ́ so kì í ṣe ìmọ̀ tó jẹ́ dandan nu amílẹ̀ ìta ń sọ yìí ìmọ̀ tó jẹ́ dandan ni o kí ni nǹkan yẹn wà wọ́n máa rí fọ́tò lọ́ọ̀ máa rí fọ́tò lọ́ọ̀ ọgbọ́dọ̀ mọ́ ọlọ́run gbọ́dọ̀ mọ ọlọ́wọ́ bá kí ọmọ fi ta lọ́rùn níbo lọ́wọ́ bá wà gan-an níbo lọ́wọ́ wà. sọ́kì bá rí ojú rẹ̀ dáadáa ni òun wọ ẹ̀ka tí mo fẹ́ bí ni tí mo ní ọlọ́wọ́ bá wà òbẹ́ ẹ̀ ń wá ojú kan tí ń bi tí ń bọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ mi yìí ẹ̀yẹ owó ìdòdó rẹ̀ ẹ̀dì dédó ẹ̀dì dédó ẹ̀dòdó ẹ̀wọ́ ẹni tí ń gbé pé ìbòlò lọ́hùn wà tẹ́tẹ́ bá bí kọ́ àwọn ẹ̀yà àgbàlagbà ẹ bá bí wọn wọ́n ti pẹ́ wọ́n ti ń kírun tipẹ́ tipẹ́ o wọ́n bàbá àgbàlagbà wọ́n ti ń kírun tipẹ́ tipẹ́ kọ́dà àfa rẹ̀ lónìí tẹ́ bá bí pé ìbòlò lọ́hùn wà lọ́sọ̀ọ́ mọ̀ pé gbogbo ayé lọ́wọ́ wà. síbi tí ò sí tó ẹnìyẹn ọmọ o ẹnìyẹn ọmọ tó ọlọ́run ó sọ bí tó ń wà fún wa ló wà ní òkè àlàárùsì òkè àlàárùsì náà ló ń wà tó ẹni tó mọ ọmọ pẹ́yà ọ̀kan ara mímọ ọlọ́run òun náà ni kí o tún ma, àwọn ìròyìn ọba kí wọ́n mọ ìròyìn tọ́lọ́run ní kí wọ́n mọ ìròyìn tí èyí ṣe tiẹ̀ ọmọ tìlú ọkàn yàn ṣe pẹ́lú mi ó gbà kọ́lọ́run ọba òpómi ẹ̀sìn dàtílé ẹran òpómi ẹran dàtílé ẹ̀sìn yóò ti lóhun yìí lọ́wọ́ náà ni pé ẹ̀ ẹ̀ ọlọ́run ọlọ́run ò ṣe é pìdíìtì bẹ́ẹ̀ ni ọlọ́run ò ṣe é pìdíìtì àmọ́ tó wá rí tó fi kùn ún ní tara rẹ̀ so ìtumọ̀ rẹ̀ ní pé yẹn ń kọ́lọ́run ní alábòsí náà nìyẹn lọ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ sẹ́rí yẹn gbọ́dọ̀ mọ Ọlọ́run àkọ́kọ́ nù sẹ́rí ìṣàlá sábà ti ń lọ sọ àmọ́ mẹ́nu kan àwọn oríṣiríṣi abẹ́rẹ́ ìṣèpìlẹ̀ ni wọ́n máa rí yẹn gbọ́dọ̀ mọ Ọlọ́run ọba yẹn bákan náà wọ́n máa rí fẹ́jú nàbí ìṣèlú yẹn gbọ́dọ̀ mọ ànẹ́bí sọlọ́wọ́ àrẹ̀ gbọ́dọ̀ mọ ànẹ́bí rẹ̀ gbọ́dọ̀ mọ ànábì rẹ gbọ́dọ̀ mọ irú èèyàn tí ń ṣe ọgbọ́dọ̀ mọ irú ìròyìn tó ní ọgbọ́dọ̀ mọ ìròyìn tánàbì ò ní ó kọ́ tẹ́lẹ̀ pa ànábì yẹn gbọ́dọ̀ mọ ó kọ́ tẹ́lẹ̀ pé ọgbọ́dọ̀ mọ àwọn èèyàn ń sọ ànábì ní ó kọ́ tọ́lọ̀ ń jẹ́ gẹ́gẹ́ ṣùgbọ́n àwọn kan yìí ní gbọ́dọ̀ ìrìnà sí i ìmọ̀ náà là ń sọ òun ń jẹ́ mọ́nu tó ní ẹni yìí ní ìmọ̀ ẹ gbọ́dọ̀ nìyẹn ń mẹ́ta wọ̀ sí máa ń fọ́tò lọ́wọ́ àbẹ̀wá ni á ah, mo ti nímọ̀ tó àmọ́ á ah, wọ́n ní màmá wọn mọ ọ̀hún gúdùn nípa òwe ìdùnnú títí à àti àfọwọ́ àti ni wọ́n àmọ́ wọn mọ tàwọ́fíìdì tó wọn màkídà wọn wọn màkídà wọn mọ wá àti òótọ́ sì nípa àwọn èèyàn ti wá àti wọn màkídà o tó gbẹ́mọ̀ òkú bí ní ah, inú rẹ̀ ti tòótó báyìí tẹnu wọn dùn àmọ́ tó bá di ọ̀rọ̀ akídà ẹ̀rùkẹ́ áá ah, ah, oríṣẹ́ ń pẹ̀sẹ̀ oríṣẹ́ ń kọsẹ̀ tí ń dojúbolẹ̀ tí ń kọsẹ̀ tí ń tàkìtì níbi ọ̀rọ̀ akídà bàtí ẹ̀fẹ́ ṣe wà sí tí ń sọ pé irú àyí irú àwọn ọ̀dọ́ yìí àgbọ̀dọ̀ wọn kú pé irú àwọn àgbàlagbà wọn ẹ̀hẹ́ tá bá bí ẹni tó kú nu ó bọ ọjọ́ tiẹ̀ lọ àmọ́ so ẹni pé ó ní màá ló sọ àmọ́ kò mọ àkídà wọn bá àyíkàtò nàbí yìí yẹn gbọdọ̀ máa nàbí náà wọn máa ní pété àlà nàbí rẹ gẹ́gẹ́ ìtumọ̀ yìí máa nàbí ni pé kò yí sọ̀rọ̀ là nàbí wà ní ìgbésí ayé ẹ̀sìn rẹ̀ ìyẹn gbọdọ̀ máa nàbí pé gbogbo ẹ̀sìn náà tó bá fẹ́ ṣe ọmọ wọn pé sáà nàbí ló ní a ṣe bá ti ní ń hmm, àlejò ní a àmọ́ ẹ̀ ọ̀rọ̀ wa ti máa ń ṣe pẹ́ẹ́pẹ́ oníkú hmm, ẹ̀jẹ̀ kò sí ọmọ tẹ̀lé wọn. tòmí máa nẹ́bì yẹn táwa máa nẹ́bì òun ní ojú káwa máa polongo pé n ti ń jẹ́ mọ́wúlí dì kí tara ẹ̀sìn yìí o kò sínú Islam torí ànẹ́bì ò ṣe é àmà nẹ́bì ni ẹni tó ń lọ bá máa nẹ́bì yóò gbọ́ bẹ́ẹ̀ yóò ó mọ̀tàn rẹ̀ pé ọlọ́dún mẹ́wàá ní Mẹ́kà ó bẹ̀rẹ̀ tàwọn ṣéjì ó tún lọ́dún mẹ́ta ní Mẹ́kà wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn ẹ̀gbà yẹn ó kò ní mẹ́kà ọlọ́mọdínà ọlọ́dún mẹ́wàá ń bẹ̀ tó ẹwà tí mo lù dídá ń bẹ̀ ẹ̀rí ẹ̀rí pé mo sọ̀rọ̀ ọ̀run ní ìfẹ́ àwẹ̀ gbàtódé mẹ́dínà hajj gbàtódé mẹ́dínà ní mo ní mo lù dí wa ń bẹ̀ tó ń tó bá mọ ànábì kò ní báwọn dán ìjọkùjọ wò nínú ẹ̀sìn ọlọ́run bákan náà wọ́n máa àrífọ́ tó dín ní Islam bil adilla wọ́n tó gbọ́dọ̀ wá mú ẹ̀sìn rẹ pẹ̀lú ẹ̀rí ẹni tó bá mọ ẹ̀sìn rẹ̀ ti ń ṣe pẹ̀lú ẹ̀rí rẹ̀ ẹni yẹn ló léèmọ̀ pé kó ṣe kíníkà wá jọ fún ẹ̀hán kílẹ̀ rí ọ̀rọ̀ àmọ́ mẹ́rí sì ń ṣe tòkòtò yín ẹ̀hún lè fún mi léyìí á ẹ̀rí rẹ̀ ń bẹ̀ nínú gbọ́gbọ́ ẹ̀rí rẹ̀ ń bẹ̀ ìjáàbù tiẹ̀ ń kọ́ ẹ̀rí rẹ̀ ń bẹ̀ ní kọ́ ẹ̀rí ń bẹ̀ kó ti mọ ṣàlàyé rẹ̀ fún ọ kódà tó o bá mọ̀ ní kéwu kó wí ní yorùbá fẹ́ni wípé anabi sọ̀rọ̀ lọ́wọ́ àdìgbẹ́sọ́lẹ̀ òun ló ní kí tòkòtò wa kọ́ kọjá kókó ẹsẹ̀ tó mo mọ̀ ní ànábì sọ ni kódà ń tó dájú ní kéèyàn máa ha ọmọ alárúbáwá rẹ̀ ọmọ alárúbáwá rẹ̀ kódà tó bá máa béèrè bá kọ́ ní ni àtìfálà nílẹ̀ nìkan torí àwọn bá fi ayé bá fi báwọn yẹn máa ń fi ọ̀rọ̀ ayé kí a mọ ọmọdé ń sọ̀rọ̀ ẹ̀sẹ̀ mẹ́rin yóò mọ̀ wá gbọ́ àwọn ni àwọn blues gbọ́ àkẹ́kẹ́kẹ́kẹ́ ah, ó mọ́ tó ń sọ yóò ti mọ́ yóò ti mọ́ ṣe dèdè tí wọ́n tí wọ́n sọ gan kò sì mọ́ túmọ̀ rẹ̀ kò sí wá ní mọ́ mu wọ́n ha ẹ̀rí àdìsá nẹ́bí sọ̀rọ̀ náà lọ́sẹ̀lẹ̀ tó ha máa ní sòkòtò pẹ̀lú mọ́ asfala nínú kàdéyìn fàtìlá wọn ni ẹ̀ kí wá ní túmọ̀ rẹ̀ àmì ọ̀ àtúmọ̀ rẹ̀ fún wọn èèyàn mọ̀ nǹkan tí yẹn ti lò bó ṣe wáyé kí o tó wá mọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́yọ̀ kọ̀ọ̀kan nìyẹn ẹnìyẹn ni ẹni tó ní ìmọ̀ àmì ìwà nímọ̀ ní sin ókè bàlágà ókè mọ́tìkì ókè dáhùn ókè gọ́lùkù ókè òbẹ̀ wọ́n wá di kẹ́ẹ̀dá kan kí ni ẹ̀rí tẹ̀síwẹ́rẹ́ tó yọ̀rá ní ọmọ fíkìw náà ọmọ fíkìw tàbí ẹ̀yẹ ń sọ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀ máa fẹ̀rí ọ̀rọ̀ àkọ́kọ́ lò ìmọ̀ ní jẹ́ ìmọ̀ lásán ni ṣéèkì pé wọ́n ẹni káwọn náà wọ́n sọ pé ìmọ̀ wọ́n ìṣàlàyé ṣe ń jẹ́ ìmọ̀ àtẹ́nìyà ẹlẹ́kẹ̀jì lẹ́yìn ìgbà tí wọ́n bá ma ọ̀rọ̀ ìṣàn yìí tán àlà àmàlú bìí kí wọ́n máa fi ṣẹ́ kí tó kó mẹ́rin ẹ̀wọ̀n tó bá ẹ̀wọ̀n ṣe kọ́kọ́ ti síwájú lákọ̀ọ́kọ́ òun ní ìmọ̀ gbogbo nǹkan tí wọ́n bá ṣe òkè ọ̀ pẹ̀lú ìwádìí mọ́tẹ̀lá àwọn ẹ̀rí rẹ̀ ìsọ pé mi náà fẹ́ dín orí ẹ̀rí rẹ̀ ẹnìkan bẹ kò kéwú ọwọ́ ń gbìyànjú tó náà lẹ́nìkan bá wá tó bá lọ́dẹ báwọn tí wọ́n rán tí wọ́n ṣe fún náà tó bá ń sọ̀rọ̀ fún wọn tó bá ń takò wọ́n àmọ́ sọ fún pé ó kú mọ́ kéwú wọ́n wá kó ẹ̀rí kùtùkùtù kan wọ́n ta tòkòtù kọ̀ọ̀kan fún un ìbẹnu síra yìí náà ni wọ́n ní mọ́lúbì ní ẹnì ẹ ìmọ̀kéwà máa mú ní ọpọlọ ẹ̀rí ìdá ó ní òun náà rí ó sọ̀rọ̀ ayọ fóònù ẹ sí ibẹ̀ fún mi ojú bẹ̀rẹ̀ gan ẹ síbẹ̀ ó sì sínáàpù rẹ̀ ẹ mọ̀ wọ̀rí nílò léwádìí. ẹni ó ṣe kí ni ó fẹ́ tẹ̀sí nu pé ẹni ẹni ẹni tàn ní ẹni tàn ní bí wọn ti máa ń tẹnu kọ́lá ẹlòmíín náà ti ń gbìyànjú láti sún náà ó lè fẹ́ fi nǹkan ní ìrìnlẹ̀ fún ọtí òtínú rẹ̀ tí lè fẹ́ fi dé bẹ́ẹ̀ kékeré yìí bó ṣe rí ni bá a bá yí sọnù ẹ̀jẹ̀ ń bá fàtó sọ ẹ fi hàn rí àmàlágbájá kìí ti kan ẹ̀jẹ̀ rí ẹ̀jẹ̀ rí ẹnu kọ kí ni tí wọ́n fi kí ni alùpùpù tí wọ́n lé ìfèsì rẹ̀ kí ni wọ́n ṣe gangan ẹ̀jẹ̀ ń bọ̀ àwọn pé ah, ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ah, wọ́n ti sọ̀rọ̀ jù lórí rẹ̀ ah, wọ́n ti bàdá rẹ̀ tipẹ́tipẹ́ kí ni tó ṣe wàláì nǹkan kan ló kẹrin wọ́n bàdá rẹ̀ yíwọ̀ kàn mí kí ni tó ti gẹ́gẹ́ lọ́kàn mí o ẹni tó nìkan ṣe nù ẹni tó gbọ́n nù tó wọlọgbọ́n òun ní rí yàn kó ní kó àgọ̀ káàkiri rẹ́lò mi kàn ń dààmú ara rẹ̀ káàkiri ni òun kò ní sinmi mo á dáa sí lọ́bí lónìí lọ́bí lọ́la ìpínlẹ̀ ìpínlẹ̀ ní ń darí rẹ̀ sí ìpínlẹ̀ ní ń darí rẹ̀ sí bó ṣe mi gan bá sọ kí nìkan ẹ̀rí dáa ẹjẹ́ ká gbọ́ kíkẹ́ oúnjẹ tó ẹni mìíràn ọ̀gá ẹni yìí kìí ṣe ẹni tó ń rìn kìí ṣe tálísàlì kìí yá jíjá náà bá wa tálísàlì kìí yá jẹ́ ẹjọ́ kékeré ni ọkàn wọn fà á ànábì ni àwọn jẹ bẹ́ẹ̀ ànábì láti kúnú ìmọ̀ mọ̀ jẹ fọlọfọlọ alẹ́dẹ́ ìlà hasanà náà sọ ìsànù táwọn yẹn bá ń dà òun náà mọ̀ tẹ̀lé wọn wáyé dá tó mọ́ rí báwọn anábì wà láti wọ́n fínú kan fún ìtàkùn ẹ dúró wà ń tó fi dúró kẹ́kẹ́ ló fi jòkó ni kí ni ọmọ ẹ̀tẹ́ yẹn jòkó alẹ́ ẹ̀yìn mú wọ́n tẹ̀lé nítorí kan ṣàtà lọ́pọ̀ wa náà alẹ́ wà sí tó bínú láì sàálà tó bá di ní ọjọ́ mẹ́jọ a máa lọ lórí alàhẹ́mẹ́lú bèyí tó ṣàtà lọ́wọ́ أشهد أن لا إله إلا أنت حتى وأتوب إليك السلام عليكم. أنا جاك النعونة náà. àwòrán ara nínú ìgbìmọ̀ ni lẹ́yìn ọ̀rọ̀ akúlù ọ̀rọ̀ fẹ́yìn tó bá tó wá yá láwọn ọ̀pọ̀ àtàkàlì ìgbé ìka nípa òkè ọ̀rọ̀ báyìí láì fi rẹ̀ ìgbà rẹ̀. náà ìbéèrè yẹn ìbéèrè tó dáa ni nípa pé bóyá ẹ̀yìn kan kú àbí ó burú fẹ́nìkan pé ó lówó kò lówó mọ́ wọ́n wá ní pé ẹnìkan padà kà ó fóun lòun ó lòun pa ṣẹ́ríkínì yìí ìsìnà ló jẹ́ fún ìgbàgbọ́ ìsìnà ní irú nǹkan yẹn jẹ́ fún ìgbàgbọ́ òṣèlú nítorí kílẹ̀ nínú ìgbàgbọ́ ló àkídà ni pé tí wọ́n pe àwọ̀hù wọ̀ yóò yí wọ̀nyí. ọlọ́run ní pààyàn òun ní nítorí kéèyàn máa bẹ láyé wàlá ọ̀rọ̀ rẹ̀ ìpolú ẹ̀mí yẹn. tòkẹ́ kan gbọ́dọ̀ tọ́sẹ̀ kódà kéèyàn orí èèyàn báyìí kó sọ fún ọ pé ipa òde di aago méje lálẹ́ yìí ẹ ti rí ẹni wọn fi dago méje ló tán kẹ́rí wọn tó ní ìgbàgbọ́ sọ pé ọkàn tó rí ni ẹni yóò kú tó irú ẹni tó pé wọ́n ń kà ike òun lòun palápájá òun lòun lẹ́gbẹ̀ẹ́ ní tẹ́ bá wú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àìsàn ni àárẹ̀ ni àlìjẹ̀nú kó tó wọn la àlìjẹ̀nú ni tó àlìjẹ̀nú ni máa ń ṣerú àwọn ṣẹ́ báyẹn àbí tó ti jẹ́ àárẹ̀ ní ètò wọn ní ṣe pẹ̀lú ọpọlọ tó kọ́nà ọmọ kékeré mi náà yẹ́n mọ̀ gbọ́dọ̀ wọ́n sọ wọ́n náà wọ́n náà oníkẹ́mọ ní àjẹ́ kan bẹ́ẹ̀ndì kan wọ́n lọ mítíìnì fíìmù fíìmù ní ẹ akẹ́jẹ̀ sáré ògiri kódà kọ́ bọ́ ọmọ kọ́ kẹ́jẹ̀ sáré ògiri ẹ̀kọ́ gba ẹlẹ́jẹ̀ ẹ̀kẹ́kẹ́kẹ́ wọlé àná tó ní tí wọ́n fẹ́ ni ọ̀rọ̀ àkúdà náà àwọn àlìjẹ̀mú gbìyànjú láti fẹ́ ba ìgbàgbọ́ jẹ́ pé tí ẹ kò tún jí mọ́ ayà kúránì fi dẹ̀ pé thumma ila rabbikum thumma yawm al-qiyamati tub'athun àlùjànnú bẹ́ẹ̀ ta kó pé ó pé òní ọ̀ẹ̀ ní ṣèkínni ìjọ ògbóni àlùkìyàmọ̀ kọ́ yóò kò dìde ipe èèyàn lè kú kọ́mọ́tì kù ìgbàgbọ́ yẹn làwọn fẹ́ bàjẹ́ sọ ìgbàgbọ́ tí wọ́n ní bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ gbàgbọ́ kọ́lá tí yẹn sọ pé bó ṣe rí ni tí ọ̀rẹ́ ń fi ń kà ẹ̀sìn wáyé sí ìgbésẹ̀ àbọ̀kọ́ lọ́ńdọ̀n àbọ̀rẹ́ ni tó àbúrò àjẹmọ́ kó fi lánàá ní gbà sọ̀rọ̀ ni tó kí ẹ bá jẹ rí ẹnu ní sábà ń ṣe rúkẹ́ ọ̀fún kẹgbọ́n wo ìwé tí ọmọ sọ kẹgbọ́n wo ìwé tí ọmọ sọ náà láǹfà ìfúnni kó látó bá ń ṣe rúkẹ́ ọ̀fún yẹn mọ́dà náà ọ̀lẹ́tọ̀ọ́ kí ọ̀rọ̀ lè fi gbìyàrá yìí jẹ́ kọ́ra lẹ́yìn sọ̀rọ̀ àtọ́nà òṣèwá ní ojú kòròkòrò rẹ̀ wàhálàbí ní kúntùnà àìsùkùn máa ń ṣe yàrá tó kúrú ànábì ní mímú ti kọ̀ fún yín bí ẹ mọ̀ràn lọ́mọ ànábì wọn ni àán tọ́jú rò wá àmọ́ ilé máa lọ ìgbà táwọn kankan ṣẹlẹ̀ tó káwọn yọmọ lọ lè ṣe oríṣiríṣi níbi iṣẹ́ ànábì ní ká má lọ wà lọ àánú padà fún wa ní ọmọ lọ tó ti pé ṣètò wọn ti di orí ti padà lílọ obìnrin èyí yẹn wá ṣe ni pé tó bá ti wọlé yóò nínú ọ̀nà sàlámù alẹ́ àhìlì من المسلمين وإن بكم إن شاء الله لاحقين غفر الله ذنوبكم يوم لي وينتو زيارة باقي شيء نعم obìnrin lílọ sí iṣẹ́ ọ̀rọ̀ pé tí méjì lọ́wọ́ àfa àti nà níbẹ̀ àfa mi ni kọ́mọ̀ lọ ara fún mi ara àfa mi ni lè lọ tí wọ́n lọ́wọ́ ẹ̀ lẹ́wọ̀ àmọ́ ìṣe wọn lè fi pé wọ́n lè lọ àmọ́ kọ́mọ̀ jẹ́ pé lemọ́lemọ́ lemọ́lemọ́. ìtúrí anábìnrin láàrin lọ́wọ́ ju wàrà alikobo anabi ńlá náà pé àwọn obìnrin tó ju arọ́ tó ń balaga ni wọn ti bá tó bá máa ń lọ lemọ lemọ lemọ lemọ àwọn tó bá ń lọ lẹ́kọ̀ọ́ kan káfá pinnu tó pa ní kó obìnrin ẹ̀mí wọn ẹ̀mí wọn kú lé kọ́ máa dé iṣẹ́ kọ́ máa lọ lè máa lè dán oríṣiríṣi kọ́ máa lè tó kún kọ́ máa ṣe tí ò níbẹ̀ tí ò náà wọ́n lọ àti ní kẹjú mẹ́ta náà rẹ̀ kọ́ mọ̀

tí wọ́n bá sọ pé tọ́ ọlọ́mọ nǹkan tó fi bí ọlọ́mọ nǹkan tó fi ṣe tí wọ́n ráyè sàmọ́ pé dára máa ń gba kú yẹn kú ìdòkò sí ìwọ̀n ìgbà tí wọ́n lè gba ẹni tí wọ́n lè gba kú ẹnìkan kú ọlọ́ àyà náà sọ̀rọ̀ àná náà mọ̀ ya. Thank you tó bá dàgbà dé òkè òkè òkè òkè. kẹ́ni tó ti ẹ̀ kọ́mọ̀ jù ní pé tó bá dàgbà tó bá ká ó padà máa ń nà tó bá kú wọ́n nà tó bá kú ó máa ní ìkó kọ́mọ̀ jù tó bá pẹ́ nìyẹn bá wà ń nà tó ànábì ni ẹ má rùn o ẹ má rùn pé afẹ́ nù ẹ̀ nípa tó ànábì ni kásìrò ẹ̀zọ́ ni mẹ́yìdì kàkẹ́sìrì ẹ̀yà tó fẹ́ má lẹ fẹ́ nù ẹ̀fẹ́ fẹ́ má rùn ànábì ni jẹ́ pé ẹ̀ rùn yẹn láyé rẹ̀ jẹ́ kó kalẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ ẹ̀kọ́. ẹ ìsèǹtì náà ni ẹ ti lẹ̀ rẹ̀ náà. àtẹ ẹ̀kọ́ púpọ̀ lẹ̀ ẹ̀rọ ìkọlá wọn. Wọ́n lo ilẹ̀ àmọ̀ fún wọ́n ló gbùmọ̀ fún kẹrí èèyàn lo nǹkan kò lo nǹkan ìtọ́lọ́ba fẹ́ fún ẹ̀ lókun tòun ìtọ́lọ́ba ní pé wá ní ìfẹ́ wá ní ẹ̀ nǹkan ló lò wọ́n lo nǹkan fún ní tó inú ìjọba yẹn ọ̀dà náà àwọn obìnrin òkè lọ́lọ́wọ́ bá wà lókè àlàárọ̀ṣì ni ẹ̀ṣẹ̀wọ̀n náà bẹ́ẹ̀ yẹ dáa o bẹ́ẹ̀ yẹ dáa o ẹ̀dá bọ̀ ọlọ́wọ́ ọba òun lọ́mọ bó ti wà lókè àlàárọ̀ṣì òun lọ́mọ bó ti wà lókè àlàárọ̀ṣì kódà kọ̀dá ká máa béèrè ìlú ìbéèrè báyìí ṣẹgbọ́ àwùjọ ẹ̀kàlẹ́ máa gbogbo ní ìwé wa ẹ̀mẹ́ gbogbo ní ilẹ̀ tó gbò ẹ̀sí ẹ̀sí ẹ̀sí ẹ̀sí ẹ̀sí ọ̀nà ẹ̀sí ìwọ́n bá ní gbogbo ní Ìjìnlẹ̀ àpọ̀ ìdílé ẹ̀rọ.